ẹ̀tọ́ ọmọnìyàn jẹ́ kọ́kọ́rọ́ òṣèré yomi fábíyì fèsì sí ìdásílẹ̀ bẹ́ẹ́lí ti bàbá ìjẹ̀sà ohun gbogbo ti wà létò àmọ́ ó sì láyé mọ́ cubana chief priest ṣọ̀fọ̀ bí ó ti pín àwòrán ìyá rẹ̀ olóògbé reno omokri fèsì lórí ẹ̀sùn ìbímọ pẹ̀lú olólùfẹ́ ní uk orúkọ tèmi ní adẹnìke ọmọ bàbá yorùbá ẹ máa bá wa kálọ òṣèrékùnrin yomi fábíyì ti fèsì sí ti àyẹ́sí ìgbà bẹ́ẹ́lí ti bàbá ìjẹ̀sà ọkùnrin náà tí ó pera rẹ̀ ní ajìjàgbara ni ó dunnú tí ó sì kọ̀ lẹ́yìn ìfàyègbà bẹ́ẹ́lí tí ó wáyé ní àná òde yìí fún bàbá ìjẹ̀sà bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ nàìjíríà náà fi èrò wọn hàn ọkùnrin náà sì kọ sí orí ìṣòwò rẹ̀ lórí instagram ó ní àbújá ló ń pè bí o ẹ̀tọ́ ọmọ ènìyàn ní kọ́kọ́rọ́ kò lè sí ìṣòdodo àti àwíjàre tó dájú tí a bá tẹ ojú ẹ̀tọ́ ọmọ ènìyàn ti olùfọkànsìn tàbí olùgbẹ́jọ́ mọ́lẹ̀ ẹ̀tọ́ yìí pẹ̀lú ti ẹjọ́ tòótọ́ àti ìtẹ̀lé òfin lọ́nà tó tọ́ bákan náà. ó wá tẹ̀síwájú láti kọ síbẹ̀ wípé ẹ ṣe púpọ̀ sí lórí ẹ̀tọ́ ènìyàn ní ìgbà náà nàìjíríà á dàgbà á sì ní ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà lóòótọ́ lóòótọ́ ohun tí Yomi Fabi sọ yìí òótọ́ ọ̀rọ̀ ni ẹ̀tọ́ ọmọ ènìyàn ṣe kókó ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí náà ló ṣe jẹ́ pé ó jẹ́ ó ní àkọọ́lẹ̀ sínú ohun tó jẹ́ pé ó ṣe àtìlẹ́yìn fún òfin ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ẹ̀tọ́ ọmọ ènìyàn ó ṣe kókó ní ti ìgbà bẹ́ẹ̀lì ti bàbá Ìjẹ̀ṣà a nígbàgbọ́ pé a yọrí sí ibi tí ó dára oníṣòwò àti gbajúmọ̀ pascal chibuike ìyẹn cubana chief priest ni ó fi orí ẹ̀rọ instagram ṣe ìrántí ìyá rẹ̀ olóògbé ọkùnrin náà tí ó kẹ́kọ̀ọ́ gboyè láti iléèwé kan ní òkè òkun bẹ́ẹ̀ lórí ètò ayẹyẹ àti ìtọ́jú onífìkìn ìyẹn event and luxury hospitality management ni ó pín àwòrán ìyá rẹ̀ tí ó sì kọ sí pé sunre mama gbogbo ẹ̀ ti wà ní sẹpẹ́sẹpẹ́ ò wá sí mọ́ ó dùn mí gidi gan ó wá tẹ̀síwájú láti kọ wípé mo mọ̀ pé ìyá mi wà ní ibẹ̀ yẹn tí ó rẹ́rìn-ín ó máa ń dùn ènìyàn pàápàá jùlọ ọmọ tó mọ̀ wípé àwọn òbí òun ìyá tàbí bàbá wọn ti gbìyànjú wọn jìyà jìṣẹ́ láti tó òun dàgbà rọ́ọ̀hún lọ sí iléèwé nígbà tí àsìkò bá tó fún irú àwọn òbí bẹ́ẹ̀ láti máa jẹun mọ́ tí wọn ò bá sí láyé mọ́ kí ọlọ́run kó túbọ̀ máa bá a fi ọ̀run kẹ́ ìyá Pascal Chibuike àmín ìròyìn ti káàkiri pé reno omokri ti kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ní us tí ó sì ṣẹ̀ṣẹ̀ ní ìkáàbọ̀ ọmọ ìkókó pẹ̀lú olólùfẹ́ kan ní united kingdom ìyẹn uk èyí wáyé ní àná òde yìí ìròyìn sì tàn káàkiri tí àwọn ènìyàn sì sọ̀rọ̀ burúkú àti ọ̀rọ̀ kùgbákùgbé sí wípé ṣebí òun tilẹ̀ sọ̀rọ̀ sí àwọn ìyá ọlọ́mọ tí ó dá wà ní ní báyìí kí wàá ní ìyàtọ̀ tí ó wà láàrin òun àti àwọn ìyá ọlọ́mọ àmọ́ ṣá o Rẹ̀nọmọ́kìrì náà kò gba ọ̀rọ̀ yìí wọlé nítorí pé ó sọ wípé ọ̀rọ̀ yìí irọ́ ni o àti pé pàápàá òun máa fi ìpinnu òun hàn lórí ọ̀rọ̀ náà ó wá ní ọ̀rọ̀ yìí irọ́ ni o mo fi ìpinnu mi hàn láti bẹ̀rẹ̀ harass buhari out of paris peaceful protest ìyẹn láti ṣe ìhónú ti rírìn àti lọ bíbọ̀ láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pàápàá jùlọ láti dójú ti buhari ní paris ó wáá kọ ọ́ sí orí ẹ̀rọ facebook rẹ̀ pé àná ọjọ́ ìsinmi mo fi ìpinnu mi hàn láti ṣíwájú àti gbé ìfẹ̀hónúhàn láàrin ọjọ́ ajé sí ọjọ́ ìṣẹ́gun ìyẹn monday sí tuesday lórí ìrìn àjò buhari sí paris àmọ́ ṣá ní òwúrọ̀ yìí a rí ìròyìn burúkú alákòóbá nípa mi tí mi ò tilẹ̀ fẹ́ sọ nǹkan kan nípa rẹ̀ òwe yorùbá ní ẹyẹ fò lóru ọmọ kú làárọ̀ irọ́ gbà ní ìròyìn tí ẹ gbọ́ yìí pàápàá jùlọ mo mọ̀ pé ìròyìn ní agbátẹrù ààrẹ nínú láti dínà àti lọ sí Paris nítorí wọ́n mọ̀ pé àpéjọpọ̀ náà mọ̀ pé nǹkan tó bá sì lè jẹ́ kí ìfìhónúhàn wà nípa ti ìjọba Buhari ó nílò láti jẹ́ pé kí wọ́n mọ̀ wípé ìṣubú wà ní abẹ́ ìdarí ti ààrẹ náà. lẹ́yìn tí ọ̀gbẹ́ni yìí sọ ọ̀rọ̀ yìí tán a rí oríṣiríṣi látọ̀dọ̀ àwọn ọmọ nàìjíríà níbi kí àwọn kan ti ń da láre bẹ́ẹ̀ làwọn kan ń da lẹ́bi wípé kò sí ohun tí ó kàn wípé pàápàá jùlọ ṣebí òun nífẹ̀ẹ́ láti máa sọ̀rọ̀ òdì àti láti máa sọ àwọn ọ̀rọ̀ tí kò dára sí ẹlòmíràn ni wípé kí òun náà gbà ó láti pé pàápàá ó ṣeé ṣe kó jẹ́ pé ó ti ní olólùfẹ́ tí ó bímọ sí fún ní UK bẹ́ẹ̀ làwọn ẹlòmíì sọ wípé òótọ́ ọ̀rọ̀ ni ohun tí wọ́n sọ wọ́n ń gbìyànjú láti dẹ́ẹ̀bù ti ìfìhónúhàn tí ó fẹ́ lọ ṣe ní ìlú Paris ni kò wá ní jù báyìí lọ lónìí lórí CBGC Yorùbá mo ti lérò pé ẹ̀jẹ̀ gbádùn àwọn ìròyìn tá a mú wá fún yín ẹ lọ sí àwọn oríṣìíwọ́ wa ní Instagram àti ní Facebook cameraboy.tv yorùbá àti ní orí YouTube cameraboy tv láti lè máa jẹ̀gbádùn àwọn ìròyìn báyìí lọ́kànjọ̀kan sí àti àwọn ètò lóríṣiríṣi orúkọ tèmi ni Adéníkẹ́ ọmọ bàbá Yorùbá ó dàbọ̀.